بسم الله الرحمن الرحيم باب إذا لم يتكلم الكبير هل للأفضل أن يتكلم حدثنا مسدد قال حدثنا يحيى بن سعيد عن عبيد الله قال حدثني نافع عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أخبروني بشجرة مثل آه، مثل المسلم تؤتي أكلها كل حين بإذن ربها لا تحت ورقها وقع في نفس النخلة فكرهت أن أتكلم وثم وثم أبو بكر وعمر رضي الله عنهما فلما لم يتكلم قال النبي صلى الله عليه وسلم هي النخلة فلما خرجت مع أبي قل يا أبت وقع في نفس النخلة قال ما منعك أن تقولها لو كنت قلتها كان أحب إلي من كذا وكذا قال ما منعني إلا لم أرك ولا أبا بكر تكلمتما فكرهت الحمد لله رب العالمين ثم صلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين الحمد لله أدوك فون الله سبحانه وتعالى ọba tí ó tó kọ́dàrù tó ní kí juma àtẹni kò sojú ẹ̀mí àtẹ̀yìn abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo oore tí ń bẹ nínú àwọn ọjọ́ olóore abẹ́nú àánú rẹ̀ kan dáadáa lórí ẹ̀ bó ṣe jẹ́ wípé ìgbàkábà fi mú àjẹ́ wípé yóò eléyìí tí ọdún ọjọ́ mẹ́wàá yìí yóò máa jẹ́ ti ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin ogójì ó lé méje lẹ́yìn bàtà nàbì sallallahu alaihi wasallam tó ṣe é jẹ́ra láti Mẹ́kà lọ sí ìlú Mẹ́dínà eléyìí tó jẹ́ pé tabawo déètì òní ní jẹ́ra gan òní ní twenty five eleven fourteen forty seven twenty twenty eight barakallahu twenty eight eleven fourteen forty seven tó túmọ̀ pé tá a bá wo láàrin wa sí zulahijja ọjọ́ méjì ló so fún àǹfààní iṣẹ́ olóore eléyìí tó ń bẹ lọ́wọ́ èmi àtẹ̀yìn eléyìí tí wọ́n ń gbẹ wá ló ń gbẹ rẹ̀ torí pé kò sáwọn ọjọ́ kan ní ọjọ́ ayé tá a gbọ́dọ̀ mọ́ múra láti pé báwo la ṣe ṣiṣẹ́ tá a fi ráàánú rẹ̀ múmi ní òdodo lọ́kùnrin àti lóbìnrin àwa lọ́ba abẹ́dà fún láǹfààní láti jọ oore tó pọ̀ láyé torí pé gbogbo ọjọ́ ayé mùmí ní kìkìdá ìjọsìn ni ìgbàwo la parí Ramadan à ń sọ̀rọ̀ mẹ́wàá àkọ́kọ́ ní Ramadan abẹ̀rẹ̀ mẹ́wàá rin àwa débi mẹ́wàá gbẹ̀yìn rẹ̀ léyìí tó lóore léyìí tí lailatul qadr wà ń bẹ̀ ajẹ́ pé tọ́ba bíi èmi àtẹ̀yìn mayiya afdolul layali ìdúnìyà àwọn ọjọ́ wo ní òru rẹ̀ lóore jùlọ àánì mẹ́wàá gbẹ̀yìn Ramadan táwọn abíwá pé lójú ọjọ́ ọ̀sán ọjọ́ tó lóore jù àánì ọjọ́ mẹ́wàá tá a mú lọ́tàn láyé ni tó jẹ́ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú Dhul-Hijjah eléyìí tí àwọn alálàájì tí à ń bẹ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tó ti wà Mẹ́kà bá tó ti wà Mẹ́dínà mọ́sá gbàṣẹ́ náà lọ́wọ́ Ọlọ́run àwa náà tí à ń gbèrò tá à ń jẹ́ ìran rẹ̀ nìkọ̀ọ̀kan wa abẹ́nú ànumọ́ṣẹ́lẹ̀ wọ̀ wa ọláìkú méjì rẹ̀ láàánú rẹ̀ Ọlọ́run àwọn ọjọ́ yẹn jọjọ́ kan tó lóore púpọ̀ jùlọ kódà wà ni wípé wọn ò fẹ́ pẹ́ni tí ó pẹran wọ́n fẹ́ fẹ́ni tí ó bá ká má ṣéèbù ká sì má gé kaná wa eléyìí wà náà súnà nìkan tó jẹ́ pé alimọ̀tad àti basaba dáadáa tẹ́lẹ̀ abẹ́ aláàkójọ mọ́ṣáṣe rọrùn fún wa bákan náà nínú àwọn tí wọ́n fẹ́ nú àwọn fún wa láwọn ọjọ́ yẹn òun náà ní pé iṣẹ́ olóore ń bẹ tá máa ń sọ̀rọ̀ amalil khayr ìyẹn ni pé iṣẹ́ eléyìí téèyàn máa fi wojú rẹ ọba tó dá wa tá bá bèèmí àtẹ̀yìn pé nínú iṣẹ́ wò la fi wojú rẹ ọba tó dá wa á sọ fún as-salatu li awwali waqtiha kéèyàn ó kírun lákọ̀ọ́kọ́ àsìkò ṣàmùkúṣẹ́ tó lóore ni tọ́mọ bí wá nú àwọn abdul amel ilallah nú àwọn ṣẹ́ tó lọ́lá lọ́dọ̀ ọba tó dára kí lásọ àmì àṣìyàm kéèyàn gbàwẹ̀ ibẹ̀ láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ fún wa wípé ọjọ́ mẹ́wàá yìí ó rọrùn fún yàn láti gbàwẹ̀ ńbẹ̀ ọjọ́ mẹ́wàá kó fi gbogbo ọjọ́ mẹ́wàá yẹn kó ṣe kí ni kó fi gbàwẹ̀ kí ló fà á tọ́jọ́ mẹ́wàá fi lóore tábà ó ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ó ní wàlfàjẹr wàlàyàlìn àṣẹr ọba aláàánú ń fi àsìkò àlìfájàrí búra wàlàyàlìn àṣẹr àti òru mẹ́wàá tí ń bẹ nù zulhijja làyàlìn àṣẹr háàbí làyà àwọn ọjọ́ yìí ilé ìtàlá mú nínú mẹ́wàá ìgbẹ̀yìn abẹ́ Allah wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn à ń fi léyìí ọ̀rọ̀ wa lóǹgbẹ pípé ká gbìyànjú láti wò bó la ṣe rí àyè súnmọ́ ọba abẹ́dà pẹ̀lú àwọn iṣẹ́ eléyìí tí ó lóore jùlọ tàbá lọ wò á rí i pé ọ̀nà àwọn ọlá tó ń tọ́ka nínú àwọn kámúra ṣiṣẹ́ tí bẹ́ẹ̀ náà àwọn ọjọ́ mẹ́wàá tá a fẹ́ mú yìí àárí hadith afáwa ibn abbas radiyallahu anhu ọlọ́mọ sábà yọ́nú sí alladhi akhrajahu imam bukhari wa kadhalika tirmidhi fi sunanihi ó ní anabi sallallahu alayhi wa sallam sọlá pé ma min ayyamin al-amal fi ahabbu ila èlúwo nínú àwọn ọjọ́ tíṣẹ́ olóore tọ́lọ́n fi nífẹ̀ẹ́ sí jùlọ a jẹ́ pé tábà níjọ́ tọ́lọ́n bá aláà nífẹ̀ẹ́ sí iṣẹ́ olóore mo ṣàlàyé fún wa sìn nínú àwọn iṣẹ́ olóore ìrun lásìkò rẹ̀ ààwẹ̀ tọ́lọ́n bá ṣe rọrùn fún wa sọ́dákọ̀ gbogbo àwọn tá a máa ń ṣe nínú Ramadan yẹn tilawatul Qur'an zikir silatul arham kádùkàn ẹbí pọ̀ nínú àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ká ṣe ni so ká ṣàánú àwọn èèyàn nínú àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ká ṣe ni ahabu ilallah min hadi ayyam al-ashr tọ́lá ọba aláàfin nífẹ̀ẹ́ sí jùlọ tó tó ọjọ́ mẹ́wàá yìí ajẹ́ ọjọ́ mẹ́wàá yìí ọba adẹ́dà ń fẹ́ fún wa ìtumọ̀ ẹni pé ó fẹ́ káwọn náà sọ àwa a bá lọ hajj ó dàrú tó wà ní hajj bá àwọn ṣàwọn iṣẹ́ kan nù rẹ̀ wọ́n ka Qur'an àwọn náà lè ṣe kí ni wọ́n lè gbà yàtọ̀ síjọ́ àràfà tó túmọ̀ sí pé ẹni tó wà ní so àmọ̀ yìí pé ọba aláàbá alẹ́ eléyìí tí à ń bẹ̀ kó jọ eléyìí tá a ṣe lọ́dún ìmọ̀ ṣe lọ́kọ̀ kó fún wa faqalu ya Rasulullah àwọn sọ̀hábà ní èrò iṣẹ́ ọlọ́run wala al-jihadu fi sabilillah ọ̀dà téèyàn bá jagun tó pé lọ́dọ̀ àwọn sọ̀hábà àwọn bílíìtì pé iṣẹ́ tó lọ́lá jù tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ al-jihadu fi sabilillah ànábì ní wala al-jihadu fi sabilillah ìbéèrè tá a béèrè pé kì í sí pé tó bá jẹ́ pé iṣẹ́ olóore míì ìrun ọ̀ràn yẹn ló kí ìrun náfìlà kan ni ó gbààwẹ̀ ni ó ṣe sàárà ni ó ti láwọ̀ kọ̀ọ̀án ni tó bá ilé ṣe nínú àwọn ọjọ́ yìí ó lóore ju àwọn ọjọ́ míì téèyàn bá ṣe lọ. kọ́ọ̀là ànábì wa ni illa rajulun àyàfi arákùnrin kan kharaja bi nafsi wa malihi tó jáde ńlẹ̀ rẹ̀ yìí pé tó jagun sójú ọ̀nà tọ́lọ́hún pẹ̀lú owó àti dúkìá rẹ̀ falam yarji min zalika shay tí kò á mú kankan wálé padà ìyẹn ni pé owó tásán ẹ̀mí tásán dúkìá tán sàn so tó túmọ̀ sí pé mò ń rọ èmi àtẹ̀yìn àti gbogbo olùgbọ́ wa ọjọ́ ayé tá a lò àmọ́ mélòó ni o tá a bá lo mẹ́wàá àkọ́kọ́ nu zòlè híjà lọ́dún sí mi ò bá wa láyé tazawwad jamilan min fi alin fa innana ẹjá tètè múra kalẹ̀ nínú àwọn iṣẹ́ tá a máa fi pàdé ọba tó dá wa so èmi àti ẹ tá a lálùfààní tá a láfi ara ń bẹ pẹ̀lú wa tá a lókun ọlọ́run tó bù wá láṣìírí ẹjá ṣe dára àwọn ọjọ́ yìí abẹ Allah subhanahu wa ta'ala máa ṣàṣẹ ọrùn fún wa àfẹlẹ yìí ṣe ìpèrè ẹni lákèsí àwa tá ń sọ ni o àbáwọn tí wọn ń gbọ́ wa abẹ kójọ mọ sáyọ nìṣọ ẹ já padà sínú tírà wa eléyìí tá a máa ń kà léni káṣẹrí mọ hadith kan bẹ bàbá ní idha lam yatakallam al-kabir al-asghar báàbù ǹjẹ́ àmọ́ pé abẹ lórí ìbọ̀wọ̀ fágbà abẹ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n kù fún wa alárúgbó bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ abẹ gbogbo àwọn aṣáájú wa dáadáa dákun bá wa dúró tí wọ́n o jẹ́mi wọ́n gún torí pé tágbà dáadáa bá tán lórílẹ̀ wàhálà ni o n tá n kojú láyé lónìí táwọn èèyàn ń kojú nínú ìdílé kọ̀ọ̀kan àgbà dáadáa ò sẹ́kù mọ́ ni o àmọ́ tọ́lọ́ ń bá fún yàn lágbàárí dáadáa kan nínú ilé eléyìí ó mọ́tò gbogbo àwọn tó jágbà dáadáa tí wọ́n ń tolé tí wọ́n ń tọ́ ẹbí abẹ́ bá wa gùn wọ́n lẹ́mìí lórí dáadáa járí okun ẹ̀mí àlàáfíà àwọn dáadáa àwọn járí ló pẹ́ àwa bẹ̀ Allah subhanahu wa ta'ala kó jọ kó jáwọn ò dàgbà dáadáa o àjẹpẹ́tà bá ní kéèyàn ò dàgbà dáadáa kì í sàgbà lásán o àgbáre torí pé nínú ẹni tọ́ba adẹ́dà fi ń nífẹ̀ẹ́ sí jùlọ tó jó lóore èèyàn òun náà ni pé máa ń tọ́ làrúmọ̀rùhù wàhásùn ẹni tẹ́mi rẹ̀ gùn dáadáa wá fún abẹ iṣẹ́ ojú pọ̀ lọ́wọ́ tí àgbàlagbà bá ń sọ̀rọ̀ sọ́mọdé lè sọ̀rọ̀ so àríkébù àlámọ́ ń tọrọ yìí sọ lórí ètò yìí wípé àwọn èèyàn mọ̀ pé tí wọ́n ń pè ní lánàá ẹ̀kọ́ gbogbo ìdè ẹ̀sà yorùbá tẹ̀ ń sọ ah, yorùbá lápọ́nlé jùlọ yorùbá ò lè lápọ́nlé tó léyìí torí kan tó mọ tán ń pè ní yorùbá lọ́ba adẹ́dà ti rán ẹni tó lóore jùlọ ju yorùbá lọ òun náà ń ta ni anabiwa muhammed ẹ jẹ́ ká gbọ́ ẹ wo ìṣesí tànàbí kọ́ àwọn sọ̀hárà ajẹ́ pé tá a máa ń wọ ẹ̀kọ́ kan bó láwa sí àwa sí lára ẹni tọ́lọ́ ọba adẹ́dà rán sí èèyàn dúdú ó ràn sí èèyàn funfun ó ràn sáyìnrín ó ràn sí pupa ó ràn sí gíga ó ràn sí kúkúrú kì í sọ̀rọ̀ àṣà lárúbáwá kọ́ là ń sọ yìí tá à máa sọ̀rọ̀ sunna à ń sọ̀rọ̀ kí ni àṣà ọmọnìyàn tó yanrantí tó jẹ́ mùsùlùmí tó nígbàgbọ́ sọ́nà àtijọ́ kẹ́hìn tó mọ̀ pé òun pàdé ọba tó dáhùn. عفا أبو عبد الله محمد بن إسماعيل البهادي رحمه الله رحمة واسعة وأن حدثنا مسدد قال حدثنا يا بن سيد القعطاني عن عبيد الله بن عمر قال حدثني نافع حدثني نافع إما إيه دعوة نافع نافع وني نافع مولى ابن عمر radiyallahu anhu àni ibn umar látọ̀dọ̀ àfáàwà ọmọ àfáàwà àgbà umar bin khattab radiyallahu anhu àfáàwà abdullahi ọmọ umar qala ó sọ pé qala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ allah èké àtọ̀lọ́lọ́n kó máa bá ó sọ wípé akhbiruni bi shajaratin ó ní ó ń bá wọn sàhábé sọ̀rọ̀ níjọ́ yẹn wá ní ẹ fún mi nírò ẹ wo ìyẹn ni pé talẹ́ni tó mọ̀ ẹ wo ọ̀nà tá máa gbà fi kọ́yàn lẹ́kọ̀ọ́ nínú àwọn tó bá jẹ́ educationist wọ́n ń pè nǹkan kan ní teaching methodology nínú teaching methodology ni pé tá a bá fẹ́ kọ́ a new topic how do you want to introduce new topics to the pupils or to the words, bó o lẹ ṣe fẹ́ ṣàlàyé ẹ̀kọ́ tuntun ìyẹn túmọ̀ sí pé a fẹ́ kọ́ yẹn ní transportations báwo la ṣe máa rìnrìn àjò àwa ni ta lẹni tó rí mọ́tò rí ta ló mọ tán pè ní bàálù ìyẹn ni pé ajẹ́pẹ́lẹ́ yìí ti wà nú ẹ̀kọ́ rọ̀bẹ̀rìnyà ẹ̀kọ́ tó bá dẹ́dà pé rán Muhammad tí ò fi sẹ́ni tó lè dá lólùkọ́ tó lè tó ànẹ́bùwà Muhammad ànábì ni akhbiruni bi shajaratin ẹ fún mi nírò igi kan ẹ wá máa gbọ́ wà mẹ́fàlù àmọ́gi tó ń sọ fún wa igi yìí àpèjúwe rẹ̀ mẹ́fàlù muslim ó dàbí àpèjúwe mùmíní mùsùlùmí a rí i pé ah, àwọn sọ abẹ́ òkè irú igi wo la fẹ́ máa sọ o igi wo ló jọ allahu akbar igi wo ló jọ mùsùlùmí <laughs> kì í ṣe ní dúró ìyẹn nípa oore tọ́lọ̀ ń kó sára gi yẹn nípa ẹwà ọlá tí ń bẹ fún gi yẹn a jẹ́ pé mùmíní lóore gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ kò sẹ́ni tẹ́lẹ̀ fi wé mùsùlùmí lórí ilẹ̀ abẹ́ àtẹ̀mí àtẹ̀yìn fi ẹ̀mí àti sínú mùsùlùmí rí ṣèwá lápèjúwe rí ọba tó dẹ̀dà tó dá wa ó ní kuntum khayra ummatin ukhrijat linnas ó lẹ́yìn lẹ́ fi lóore jùlọ nínú àwọn èèyàn tó jáde lórí ilẹ̀ torí pé kí la fi dá ta'muruna bil ma'ruf wa tan'awna 'anil munkar torí pé ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ sì máa ń kọ̀ fáwọn èèyàn kí wọ́n máa ṣe wà tí ó dáa ajẹ́gbẹ́ táwọn fẹ́ dáa jùlọ nìyẹn abẹ kójọ ìwà dáadáa bẹ́ẹ̀ iṣẹ́ dáadáa bẹ́ẹ̀ mọ́sáájú gbọ́ wá jáde onítútì kò là á ibi tí igi dáadé ànábì wọn júwe igi yẹn fún wọn kò tí ì sọ fún wọn ó ń bi wọn ní àmúfẹ́ fún wọn láwọn àǹfààní oore ń bẹ lára igi yẹn onítútì igi yẹn gbogbo gbàlè sọ ara ẹ̀ máa jáde ìyẹn ni pé kò ní season Allahu akbar tó ọba adẹ́dà ẹgbọ́n kan káà mangoro yìí sì wọ́n sọ mangoro lè dá sọ àfikọ́ lóyè ọ̀dọ́ bàálà rójò tá à bẹ sìn so mo fi ń rọ àwa tá a wà ń lé ẹja kún fún bẹ o bí ọ̀sẹ̀ bíi méjì ń sìn ó kàn ń sú ni o kò rọ o abẹ́ afijitóbi rẹ̀ allahumma ya hayyo ya qayyum bi rahmatika nastaghfirna an ro gbogbo àwọn afawa tí wọ́n kírun juma fún ale ni abẹ kan ba wa bẹ̀ Allah subhanahu wa ta'ala tó dá òjò bá ti dé ọba adẹ́dà ń bínú ni o so ẹ jẹ́ ká rò tá máa ń sọ̀rọ̀ climate change tó ti kíní kan kò sí ní tán pè bẹ́ẹ̀ o ká máa bẹ́ẹ̀ ni o tó pé bàbá wà lóṣù karùn-ún ó yẹ ká ti kíni ń bàbá wà lóṣù karùn-ún tá mẹ́nu lé oṣù kẹfà so iṣu tí wọ́n gbìn bó lè bu sí ní kíni yóò sì ní bàjẹ́ sórí kíni àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí pé ó yọ káwọn èso kan ti jáde à ń fi dótóbi rẹ̀ tó jẹ́ pé agbára rẹ̀ ní gbogbo nǹkan ṣe máa fi ṣe bí ilé rọ̀bìhà pẹ̀lú ìyọ̀ǹda ọba àlá ọlọ́mọṣà fún wa lónìí olóore fún ọ̀fun alálátẹ́gùn o mọ̀ fún alẹ́ yìí ti máa sílé o mọ̀ fún alẹ́ yìí ti máa gbé yẹn lọ mọ̀ fún alẹ́ o omi alálùbáríkà Allahumma matirna ya rabbal alamin látàwọn tó wọ̀rọ̀ kà á níbi tí igi yẹn alálùbáríkà dé ewé ara rẹ̀ ò kì í bọ́lẹ̀ <laughs> ìyẹn ni pé téwé ara ẹ̀ bá kì í ṣe pé tó Allah ibi tí kò ń lítà lẹ̀ pé yóò kà máa dọ̀tí gbogbo lẹ̀ inú àǹfààní orí tí ń bẹ lára kíni tó ń bẹ lára gíni fọwọ́kọ́ àfi nafsi nàkàlàtù àfọwọ́ Abdullahi Umar ọmọ Umar ó wà yẹn ẹ̀kọ́ kẹta fẹ́ ọmọ wa jáde ká máa mú wọn lọ jòkó ẹ̀sìn ìjòkó ẹ̀kọ́ ìyẹn ni pé bàbá rẹ̀ wà ń bẹ̀ Abubakar wà ń usman wà nbẹ ali ọmọ abi tọlibu wà nbẹ nínú àwọn sankọ sankọ náà gba sàbẹ àná wà nbẹ abdullahi ọmọ umaru tó jẹ ọmọ umaru wà nbẹ ó sì kéré njọ náà ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ nìyẹn ó ní ó wá wá sórí ẹ̀mí mi pé anakalatu igi dábínù ni igi kí la pè ń lè fi wégi dàbínù lọdọ wa ó ní igi ọ̀pẹ igi kí la pè igi ọ̀pẹ ẹ wọ Allah subhanahu wa ta'ala ó fún wọn ní dábìdùn lọ àárẹ̀ wá dábìdùn ó wù lórí kánú jìgáwá sokoto niger tó tiẹ̀ kò pọ́n bẹ́ẹ̀ náà dáadáa chad niger ababẹ́ ó wá pọ̀n lẹ̀ lágbá tó rẹ̀gbọ́n náà fi ń sowó ó wá jẹun tí wọ́n fi ń sọ̀rọ̀ nílẹ̀ ìjází nílẹ̀ lágbáwá títí dì sí ni kì í ṣe lánàá o ẹ pé àwọn tó wà mẹ́dínà pé ṣé wọ́n ti lọ údù wọ́n ti lọ jẹ dábìnú ńbẹ tí wọ́n ti jẹ ájúwà mẹ́dínà special date tánàbí ṣe kí ni tó sọ̀rọ̀ pẹ̀ fún wa ẹ rí pé kò tí ì so èso rẹ̀ èso ájúwà mẹ́dínà wàláyé sọmọ bẹ̀lá àlàáfíà anabi sallallahu alayhi wa sallam táyì pé jẹ́rìí ẹ̀rọ ó ní man akala man tasabbaha ala sab'atin tamaratin ajwa medina gbogbo ẹni bá dájí láàárọ̀ ọjọ́ kan tó bá jẹ dábìdùn dúdú medina tó jẹ́ ajwa medina ó ní kí ni lam yanfa' ma'ahu as-sir'u kama qala idán kan ò ní ṣiṣẹ́ lára ẹ̀jọ́ náà <laughs> Allahu akbar ẹ wo bí tó rí igi yẹn ẹ wá wo igi ọ̀pẹ wa lọ́dọ̀ wa náà ẹ sọ fún mi àwa tá a bá gbé lọ́dọ̀ àwọn àgbàlagbà àbí táwa náà rìn súnmọ́ kó díẹ̀ ẹni kí ni wọ́n máa dànù lára jẹ ọ̀pẹ òyàbò èmi náà tì sí wa àwa tá à ń gbọ́ náà àtàwa tá a wà ní ní studio báyìí kí ni wọ́n máa dànù ìjà wà náà wò kí ni wọ́n máa dànù wọ́n bá débi pé ewé rẹ̀ tí ò ní jẹ́ ó gé bọ́ọ̀lẹ̀ ni pé lára rẹ̀ wọ́n ti yọ ọwọ́ ara bẹ̀ wọ́n ti yọ apẹ̀rẹ̀ <laughs> ẹ ẹ wá dúdú àǹfààní bẹ́ẹ̀ ṣé wá rí kiri kan bẹ lára gé ọ̀pẹ fún tó bá mọ̀ dáadáa òun máa ń so bí sàkìtì báyìí ni tóun bá so pẹ̀lú ìyọ̀ǹda ọba dára wa máa fi lẹ́fọn àti kòkòrò tẹ́kẹ̀ bẹ́kọ̀ wọ́n kàn sí kí ni wọ́n kàn dáná sí lánàá lọ́wọ́ bá máa rú ṣe bí ṣe rúfin wò ní jòjò yóò kàn máa rúfin ni ìyẹn yóò máa jẹ́ repellent fáwọn àwọn àwọn kòkòrò tí máa dáyẹn láàmú bí sunsun àbí aláàkójọ mọ́sáyọ́ ní sí wa wá sọ pé epo tó wà ń bẹ̀ ń bàbá yọ epo kúrò lára ẹ̀yìn ẹ̀ tó wọ̀ èèsàn ọ̀yà ìkùrọ̀ àdí oríṣiríṣi bẹ́ẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala nínú téèyàn máa jẹ sẹ́nu tí fi jẹ ìwó lólórí tó tó epo ah, àwọn ghana ń bẹ lọ́rùn níbi téèyàn ti fi epo rọ́ epo tí ó ṣe kíni tí ó máa fi dáná so sáré pé Allah subhanahu wa ta'ala wa atakum min kulli ma sa'altumuhu kò fẹ́ sí tá ń béèrè lórí tọ́ba adẹ́dẹ́ òṣèkíní tí ó ṣe fún wa ibi tá ń lọ ní wípé afọ àwọn ibn Umar ó ló mi pé ah, igi dábìdùn ni igi yẹn máa jẹ́ ẹ wo àgbọ́yé rẹ̀ látọmọdé rẹ̀ àgbọ́yé because time tó ń sọ̀rọ̀ yìí kò tí ì kọjá ọmọ teenagers ló sì wà kò tí ì kọjá sixteen seventeen ní sálásìkò yẹn torí pé ńjọ́ tí wọ́n jagun badar àkọ́kọ́ Ibn Umar ní ọmọ ọdún méjìlá ní níjọ́ yẹn pẹ̀jọ̀gùn badar dáàmì lọ́dún kejì tánàbí dìbò tánàbí dì Mẹ̀dínà ànábì sì lọ́dún mẹ́sàn-án Mẹ̀dínà tá a bá yọ méjì kúrò nù mẹ́sàn-án yóò kù mélòó yóò kù méje ẹ wá plus méje pọ̀ mọ́ ọdún méjìlá rẹ̀ àjẹ́ pé anabi umar ibn umar radiyallahu anhu ọlọ́mọ sábà yọnu sí bí ọmọ ẹjọ́ ọmọ kí under twenty la anabi fi ṣe wọ́ṣẹ́ so teenagers ló sì wà ó ló wá sórí ẹ gbàgbọ́ yìí ó ló wá sórí ẹ̀mí mi pé ah, igi dábìdì ni gìyàn máa jẹ ó ní fakari tù ó ní á ah, àmọ́ ń fẹ́ án àtàkà lánàá kí n sọ̀rọ̀ ńgbà táwọn àgbàlagbà wà ń jókòó wọ́lẹ́m wàsámà abubakar wà umar nígbà táwọn bakari wà ń bẹ̀ umar wà ń bẹ̀ falamma lam yatakalama n ó sì jẹ́ ń sọ̀rọ̀ ni pé wọn ò sọ̀rọ̀ ẹ wo ẹ̀kọ́ ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ̀ gẹ́gẹ́ wájú ṣáhìdì nìyẹn ìyẹn ni pé tágbàlagbà bá wà ń jókòó kọ́mọ bí mọ̀ sọ pé mo ní reasons ẹ wáyé wa lónìí tó ti ẹ̀yin bàbá yẹn gbẹ́nu à ẹni tó bá gbẹ́nu àgbàlagbà sọ́hùn yóò dààmú o yóò fòòró o tó bá ní bó làgbàlagbà ṣe rí wọn ní tágbàlagbà sí ń jẹ̀kọ́ bó la ń sọ wọn lábẹ́ ìwé ló wà tó bá lọ tú abẹ́ ìwé ò lè o òye ni wọ́n fi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìrírí ni o àtọ̀gbọ́n tó bá wá jẹ́ mùsùlùmí ẹni rí ẹ wo orú òye tọ́lọ́wọ́ fún un abẹ́ kọmọ́sá dàwọn náà lágbà dáadáa kọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam ìgbà tí gbogbo wọn sọ̀rọ̀ Ibn Umar tó wá sẹ́mi rẹ̀ pé dábìdù ni kò sọ̀rọ̀ ànábì sọ̀sọ́lá ó ẹ̀ṣẹ̀ wá fẹ́ sọ fún wọn kì í ṣe kó fẹ́ ká wọn lágara ó kàn fẹ́ kí wọ́n ronú ni ànábì ni ìyà nakhlatu igi dábìdù ni. falamma kharajtu ma'a abi àfáwà Ibn Umar nígbà tí mo jáde pẹ̀lú bàbá mi radiyallahu anhu ọlọ́mọ ẹja máa fọ́lò footstep àwọn wo àwọn bàbá wa àwọn aṣáájú wa dáadáa àwọn ibi tán dà papọ̀ ká dà papọ̀ àwọn tán máa ń ṣe dáadáa sí bí wọ́n ṣe máa ń ṣe iléyà ní bọ̀ gbogbo ibi tán ṣe máa ń ṣe ṣe dáwọn náà gbìyànjú rẹ̀ abẹ́ kó jọ bá wa sanwó lẹ́sàn-án lórí àti òsì láyé bá wa foríjì bá yá fi wọn ọlọ́run kó jọ gbogbo àwọn arúgbó wa dákun abẹ́ bá wa gùn lẹ́mi lórí dáadáa ó ní falamma kharajtu máa àbí qultu ya abati àfọwọ́ abúlé ọmọ ọmọ onígbà tí mo jáde pẹ̀lú bàbá mi ó ní mo ní ya abati ẹ̀gbọ́n ó ní mo ní rẹ̀ bàbá mi Allah akbar kò tí ì jẹ́ kí bàbá rẹ̀ béèrè ó wá dá ó wá ń dá ọ̀rọ̀ yẹn sọ pẹ̀lú tani pẹ̀lú bàbá ẹ̀ ọmọ tó ní tìjú ẹ wá sọ fún mi kí náà ń pè ní tìjú <laughs> so àtàtẹ́ yà bá mọ nǹkan wà á kọ́kọ́ rò pé bóyá ń tí mo mọ̀ bóyá òun kọ́ ẹlẹ́ẹ̀kejì bóyá bí mo ti fẹ́ gbà sọ bóyá bẹ́ẹ̀ kọ́ ìyẹn túmọ̀ pé tó bá mọ nǹkan tó bá yára wà á wá kẹ́kọ̀ọ́ wọ́n ní ah ta ló mọ ogun sọ ó ní mo mọ̀ ẹ ti gẹ́ wọ́n ní sọmọ táwọn afọ́gun sọ sọ wọ́n ní àwọn máa fi dáná ni kò mọ̀ pé wọ́n fẹ́ sọ míì fún un so èyí tó mọ̀ tẹ́lẹ̀ yóò fi sọ́wọ́ yóò tún wá kẹ́kọ̀ọ́ míì lé lórí àwọn tí a máa fi kẹ́kọ̀ọ́ nù téèyàn bá ti wá farabalẹ̀ gbogbo àwọn ọmọdé ètò ni ẹja máa farabalẹ̀ fáwọn àgbàlagbà tọ́rọ̀ bá délẹ̀ ẹja àwọn àgbàlagbà kọ́kọ́ sọ̀rọ̀ tí iṣu bá ń ṣẹlẹ̀ nínú òlu ẹja kárí páwọn àgbàlagbà àwọn headers kí wọ́n ṣe kí ni wàá rí pé wọ́n ní committee of headers ní gbogbo àwùjọ committee of headers gbogbo àwọn high chiefs wa bàbá wa ọlọ́fà tìlú ọ̀fà abẹ́ Allah subhanahu wa ta'ala kójọba àṣàlẹ̀kùn dáadáa wọn gbogbo ẹ̀mí Oye, àlàáfíà tó péye bíbú àṣírí tó pọ̀ mọ́sàbà jogún ẹ̀ fún wọn gbogbo ọ̀tọ́ níjọ wọn ṣètò olè mọ́jọ dàrú wọn lọ́wọ́ ọlá ìpín méjì lọ́la la hawla wala quwwata illa billah ó ní ìyá abàtì ó ní rẹ̀ bàbá mi wọ́n kọ́ àfi nafsi nakhalatu ó ló sì wá sórí ẹ̀mí mi pé igi dábìdàn ni ẹgbọ́n tí Ibn Umar sọ ó ní qala ma mana'aka an taqulaha kí ló wá fà tí òjò Umar ọmọ Khattab rọ́bì aláwọ̀ ó fẹ́ kí ọmọ òun kóun náà gbá ah, ọlọ́run ṣàánú rẹ̀ pọ̀ àsìkò gbà wá mi bá sọkọ̀ dé àáfàá wa Ibn Abbas àti Umar aṣáájú rẹ̀ àwọn aṣáájú tán bá rí oore lára ọmọdé tí wọ́n kì í pamọ́ kì í ṣàbùkà àgbàlagbà oníkèéta kì í wọ́n sì kẹ́ni mọ́ni àwọn eléyìí kẹgbẹ́ ẹgbẹ́ wọn rọ̀ àwọn ọmọdé ráyè súnmọ́ wọn ọmọdé wá ráyè gba ìmọ̀ lọ́dọ̀ wọn gbogbo àwọn tá a jágbàlagbà ẹ jẹ́ káwọn ọmọdé súnmọ́ wa o oore tọ́lọ́run bá aláṣẹ fún wa ẹ jẹ́ kí wọ́n rí o ẹ jẹ́ kó wọn lè kẹ́kọ̀ọ́ kó máa di wípé a sẹ́ẹ̀ lágbà ń lé ni so tágbà bá ti le púpọ̀ ọmọdé ó fún so a gbọ́dọ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ a gbọ́dọ̀ jẹ́ni ọmọdé ọ̀ráyè súnmọ́ tó ráyè gba ìtàn àti òye àti ìtọ́sọ́nà ọ̀là máma náà ká ń takò làhà orí lórí tó fi sọ láwùkúntà láwùkúntàkùntà àkàánà sì sọ níjọ́ náà bó o ní mo ìyẹn ni pé tó bá lọ sọ bó nínú mi ò bá ṣe dùn tó ìyẹn ni pé inú mi ò bá dùn gan kódà kẹ́yìn bá gbówó fún mi ẹni bá àgbàlagbà sí máa sọ pé ah, tí wọ́n bá gẹ̀ẹ́sì nínú mi nísìn kò ní kọsẹ̀ ìbádùn mẹ́mi jù kéèyàn bùn mí ní dínárì lọ́jọ́ yẹn ibi tọ́rọ̀ yẹn ṣe kí ni tó ká àáfàá wa Umar bàbá rẹ̀ ọmọ Khattab kọ́ọ̀là ẹ̀mọ gbọ́mọ al-Ibn Zaki al-Ibn al-Hakim ọmọ ọ̀jọ̀gbọ́n ọmọ olóye abẹ gbogbo ọmọ tọ́lọ̀ bá aláàánú kó tara tiwọn náà jáde sí wọn lọ́jọ̀gbọ̀n sí wọn lólóye o ọlá ìpín méjì rẹ̀ ọlọ́run ó ní kọ́lá mama náà ní ilà alam arak ó ní kò sí tí ò jẹ́ kí n sọ̀rọ̀ bàbá mi ẹ̀kọ́ tí mo kọ́ ládọ́dọ̀dọ̀ yín ni o ẹ̀kọ́ tá a kọ́ látọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ni o kí bẹ́ẹ̀ kọ́ yẹn òun náà ní kí ni kabir alkubọrọ kabir alkubọrọ ẹ fàgbà fẹ́ ẹ fàgbà fáwọn àgbàlagbà ẹ bọ̀wọ̀ fàgbà <laughs> ṣe Ibn ó ní máa mẹ́rin àní kò sí tó kọ̀ fún mi ilá lam araka wàlà àbàbàkiri kì í sẹ̀yìn nìkan so ti tí n bá tiẹ̀ rò pé bàbá mi ní abubakar wà ń bẹ aṣáájú àgbà tó túmọ̀ sí wípé àwọn sàhábà radiyallahu alaihim rọ́dù wa'tarafu bí sàdáàtì àbíbákẹ́rì sèdèkọ́ dàlá gbogbo wọn ni wọ́n gbà pé ìjà aṣáájú abubakar so tá bá sọ fún wa pé èèyàn kan sọ fún wa pé òun ò gbà pàbùbàkiri aṣáájú ní í ṣe ibn umar sọ ó ní kò sí tí òjé ń sọ̀rọ̀ mi ò rí kí tó wá sẹ́yìn nìkan àbákìrì tó wá sí kíni ajẹ́ pé ibi tẹ́gbẹ́ bàbá ẹgbẹ́ bàbá ẹni bá wà àìsí kíni kódà tábúrò bàbá ẹni bá wà àbúrò kíra pé bàbá ẹni bá wà ọ̀rẹ́ bàbá ẹni ipò bàbá ẹni làmá tì wọ́n sí. ó ní ababa takalamuta tuma fakari